mo ní dáàdì kí nìkan má ṣẹlẹ̀ lénìí wọ́n ní kí ni ah, mo ní ẹ̀ mọ́ pẹ́rẹ́ṣẹ́ kan adébáyọ̀ kò dẹ̀ fẹ́ gbórúkọ adébáyọ̀ ẹ̀ eh, ó ní ẹ eh, kí ló ṣẹlẹ̀ mú wọn lọ ìtàbí wọn lénìí wọ́n máa gbé mọ́tò fún mi ó ní ẹ̀ eh, ẹ̀ mọ́tò mo ní irú mọ́tò mo ní wọ́n gbé four thousand mo ní ẹ̀ ẹ̀ lọ́kàn dédé flare of mi gbé wo wo wo wá wá wá bó ṣe ń wò mí mi ò gbàgbó mi ò mọ̀ lá mi ò dẹ̀ mọ́ tọ̀ lásọ ní ilé tí mo gbé ní mo ti fàdá náà yàn rí yes mo fàdá pẹ̀tẹ́ mo nà á torí ìyàwó mi ń fi màtọ́lọ́pàá lè dé mo ní mo nà pé àwọn èèyàn fi hàn mọ́tò wọ́n fi hàn lé kó kàn mí tó mọ mọ́tò kan ti fún mi ní ìlú ìbò mi ò fẹ́ mi ò fẹ́. àgbà òṣèré Ṣòkòtì àti Gbénga Dan Asabe ẹ ṣe mọ̀ pé àwọn méjèèjì náà ní ṣù pẹ̀lú wòlíì Tibetan kò wá ń ṣèyàn nìkan o ẹ wọ́n ti túṣu désàlẹ̀ kòkò lórí ọ̀rọ̀ tó ń lọ láàrin wòlíì Tibetan àti wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀ o ẹ tó fi jẹ́ pé Asabe Africa ẹ̀ táwọn èèyàn pè ní Gbẹ́ngà Dán Àṣàbí ó tún ṣu dé sàlẹ̀ kòkò lórí ọ̀rọ̀ wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ pẹ̀lú wòlíì Tíbẹ̀tán kí ló pa wọ́n pọ̀ báwo lọ̀rọ̀ ṣe jẹ́ báwo ni Àṣàbí ṣe dọ́ọ̀dọ̀ wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ báwo ni ó ṣe di pé ìkùnsínú gbọ́nmi sí omi ò tó wá ń ṣẹlẹ̀ láàárín Àṣàbí wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ àti wòlíì Tíbẹ̀tán tẹ́ bá rántí pé láìpẹ́ náà la mú wá sójú wòran yín ohun tó ṣẹlẹ̀ um tí wòlíì ṣẹ́gun adébáyọ̀ fi sọ àwọn ọ̀rọ̀ kan tó lágbára tó àwọn àṣírí kan lórí wòlíì marcus tíbẹ̀tán àṣàbí náà ti wá ṣàlàyé ohun tójú ẹ̀ rí o fún àgbà òṣèré ṣokotí ẹ bàbá àkàlọ̀. Welcome to crossblogX TV. Remember to like, share and follow us. Ẹ já gbọ́ àwọn ọ̀rọ̀ kàbìtìkàbìtì àwọn ọ̀rọ̀ àṣírí tí gbẹ̀gàdán àṣàbí tú lórí ọ̀rọ̀ wòlíì tíbẹ̀tán àti bó ṣe ní ṣe pẹ̀lú wòlíì ṣẹ́gun adébáyọ̀. náà ṣe pẹ̀lú tẹ́ ń wò yẹn ṣe wọ́n pe kíni kan ní crack reporter ṣe crack reporter níbikíbi tó bá wà tójú ẹ̀ bá rí nǹkan ntẹ́yìn rí tẹ́rẹ́rìn tójú ẹ̀ bá rí ó máa bèrè question mind ẹ̀ máa bèrè question pé kíni dédé kíni ìṣerí báyìí crack prophet ni adébáyọ̀ ìgbà tó wá wọ́n wá lọ́dún yẹn lọ́dún tí mo lọ bá mo gba nọ́mbà wọn wọn ò fẹ́ dá mi lóhùn mo bẹ̀rẹ̀ sí nílé wọn láti march april may on grant interview wọ́n ṣá ìgbà tó yàtọ̀ máa sọ wọ́n ní tí bá lè wá sí church àwọn ní ìkọ̀tún èjìgbò mo ní èmi òun mi òun rìn káàkiri o tìbẹ̀tọ́ nìkan la fún ní ọ̀nà yẹn tìbẹ̀tọ́ tàdẹ̀ fún ní ọ̀nà yẹn ó máa abuse ẹ̀ ìgbà mìta fẹ́ interview ẹ̀ ó lè delay wa for one week a lè wà ní church ẹ̀ látàárọ̀ ká kó kámẹ́rà kalẹ̀ láti ten di eight àtúnkó gàgàdà àtúnlọ àtúnwájọ kejì a lè le fúnjọ bíi mẹ́rin ká tó rí mú mọ́lẹ̀ a dẹ̀ fún lórí ọ̀fẹ́ yẹn pé ló bẹ̀rẹ̀ sí tó jẹ́ sẹ̀lẹ̀ sẹ̀lẹ̀ dẹ̀ lèmi náà mo wá sọ pé ẹ̀dá ìbára pé mi ò nílè wa interview yìí ní church àfi táwọn wá sí studio bàbá yẹn dẹ̀ fi ìrẹ̀lẹ̀ ó dẹ̀ gbà dẹ̀ ní òkè sà that was in June I have been chasing him since March bẹ̀rẹ̀ wọn wọn tó bá pọ̀ wọn lọ lórí òkè àwọn èèyàn wọn á gbé wọn náà wà lórí òkè ah wọn bí irú wòlíì wòlíì lè bọ mo fẹ́ bá ọ sọ̀rọ̀ ọ̀sẹ̀ ní ẹni kí n bá ọ sọ̀rọ̀ ṣe kékeré ó ga jù nǹkan kan wà tí lè máa sọ tó máa heal àwọn èèàn so ìjọ yẹn wọ́n dẹ̀ wá studio àwọn church member ń gbọ́n wá ní mọ́tò honorary wọ́n dẹ̀ wọnú studio mo dẹ̀ interview wọn ní June twenty twenty one èmi ò mọ̀ pé kíní yẹn máa di turn around fún wa báyìí ṣe tàbí yẹn tán wọn kò ó sì tàwọn fún wa mo ní no no no no wọn ní no no wọn káwọn fún àwọn gáà mo ní no mo lè fowó yẹn ṣe owó bàṣà iná wọlé sà so ó wá ṣọ́ọ̀kì wọn wọn àwọ̀ mọ́tò wọn ṣàn kí ni ẹ ṣàn lọ báwọn ṣe wà mí ò mọ̀ pé ẹni tó máa ń ṣe oníṣe ni wọ́n tó máa ń tọ́jú àwọn èèyàn but èmi ní mi ò fẹ́ because that's the same policy tí mo lò pẹ̀lú gbogbo wọn wọ́n ṣe wá lọ àwa fẹ́ lọ interview yẹn ti bẹ̀rẹ̀ tó ń fẹ́ travel ní oṣù yẹn àwa ń le as usual wọ́n fẹ́ lọ Dublin àti lè ní ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta ó wá di ìjọ tó ń lọ yẹn gangan mo wá wà ní ọ̀dọ̀ wọn mo ti kó kámẹ́rà lẹ̀ ìkan náà ọmọọṣẹ́ mi wá ní ah let's go and beg baba o is traveling this night o so that we don't miss it. mo kọ̀ lọ́yìn mo ní jọ jọ mo ní wo fún wọn lẹ̀ fún wọn lẹ̀ kó tó dé tó wọn bá fún ayétàbí kó tó dé màá báwo lè mi sọ̀rọ̀ èmi ò bí nǹkan tí mo sọ yẹn àwọn màlíkà fàṣẹ sí torí mo ń wò ó bí kílítà mo máa lé ẹ for like four days o máa ń fowá pa tí ẹ bá ń dánwò ìgbẹ́ tán tí ẹ bá late by five minutes a ní ìwọ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ń sìn yín àárọ̀ yìí mo ti jí mo ti sọ fún lẹ̀kọ́ ní Germany mo ti sọ fún ní USA wọ́n ti fún láti Australia mo ti dissect ilé òtí ìwọ ẹ̀ṣẹ̀ wa ń bọ̀ ṣé kí wọ́n gbéra mi kúrò nú ẹ̀mí kí wọ́n gbéra mi sínú ara fún ẹ ìwọ bọ̀ yìí máa train ẹ̀ yóò kó lè ṣiṣẹ́ mi níbi ìwọ bọ̀ yìí ìwọ bọ̀ yìí màá sọ fún guys man let's stay outside màá sọ fún àwọn yẹn pé a máa padà wá lọ́la pé this time náà la máa padà wá a máa dáhùn ọ́fíìsì pé mi ò sọ pé mi ò grant any interview o mo kàn sọ pé o mo ò mọ time o ọ̀nà time mi ò lè sí ní US kó máa ṣe lé fún mi tó yẹ pé mo wà ní US gan àwọn bodyguard mo máa guard mi ní ẹ̀ lè rí mi just anyhow now. Uh -uh tó bá yà wá sí i Ọlọ́run yes bọ́n ṣe máa ń ṣe nìyẹn so bí wọn sọ́njọ́ ẹ̀ mo ní mm, kọ́ fún wọn so àwọn àjòkò sínú ilé ẹ̀ gbà tó wá di ìrọ̀lẹ́ lọ́wọ́ ń ti ilẹ̀kùn wọn ni where is Asabe I will just give you fifty minutes fifty minutes because my flight is in two hours. ọ̀rọ̀ yìí lágbára o eléyìí ò ń ṣe kékeré ó ga jù ó lágbára. àmọ̀ ìkókó àmọ̀ tó ń sọ fálámọ̀ pé má fọwọ́ ìdọ̀tí ẹ̀yẹ kọ̀ mí o ṣàwọn pé alámọ̀ yẹn lè gbé kó dẹ̀ fọ kó dẹ̀ tún ṣe àmọ̀ mi ẹ̀mí yẹn sọ fún mi bẹ́ẹ̀ ni o pé ìwọ yìí náà ni a lò pé ìwọ náà ló tún fi ń mo ṣàdákẹ́ mo á ṣe interview yẹn fún wọn tó ń jọ yẹn after fifty minutes when I have to go now àdẹ̀kọ́ gẹ́gẹ́ adẹ̀ lọ tó báwọn ṣe wá travel àwákàn edit Adébáyọ̀ akàn gbé Ṣẹ́gun Adébáyọ̀ sí cherry first video àfi why why why why why nǹkan tó ń sọ ní oṣù yẹn kí ni ẹ ṣe within that week wọ́n sọ̀rọ̀ nípa female musician kan Nàìjíríà bí nǹkan kan máa ṣẹlẹ̀ kí ni ẹ dẹ̀ ṣẹlẹ̀ ah, ah. so àwọn èèyàn wá wò wọ́n èèyàn táwọn èèyàn dẹ́ máa ń wò bẹ́ẹ̀ ní tibẹ̀ tán fúnra rẹ̀ táwọn ìta ti build image fún image fún bàbá ìgbèjì náà máa ń wò bẹ́ẹ̀ bàbá ìgbèjì dẹ̀ ti kú ní twenty twenty one yẹn náà Adébáyọ̀ Olúwa so àṣekínní yẹn ti kí ti prophet Marcus níbi tó wà ní ìlú òyìnbó mo kàn déédéé rí i pé ó ń pè mí láti ìlú òyìnbó pẹ̀lú WhatsApp a ṣe fídíò call àfinulé ẹ̀hàn mi àwọn ọmọ iná akí mi ẹ̀ ọ́nkò akí ìyàwó mi eh, tó bá ti pa wọ́n sọ yẹn mo ní oní ó dàbí nǹkan kan ṣẹlẹ̀ o kí ni bàbá ń pè wá pẹ̀lú fídíò kan fún pé tẹ́lẹ̀ wọn kàn máa pè ní pé ṣé o ti gbé fídíò tán yẹn sí ó yá lọ gbé sí lọ gbé sí wọ́n fẹ́ wò wọ́n fẹ́ wò ó èyí tí mo fún ẹ̀yẹn kọ́ sámọ̀ yẹn kọ́ ló ti gbé sí tètè gbé sí náà wọ́n ń béèrè ẹ̀ lamẹ́ríkà wọ́n ń béèrè ẹ̀ lọ́nà wọ́n fẹ́ wò ó so ó wá ń bá mi ṣeré ó tún pè lẹ́ẹ̀kejì fídíò kọ wọ́n sọ mo ní something is fishy ìgbà yẹn adébàtú wà lórí online wa lórí platform àwọn tí ń wo adébàtú lọ wọ́n dẹ̀ ń wò fíofío a mi ò lè sọ because àwọn méjì tí mo sọ owó yẹn fún wọn dọ̀tá mi dè ní mi ò ń sọ síta kọ́nà lè fi hàn wá pé ẹni yìí o grace wà lára ẹ̀ ọ̀rọ̀ yìí lágbára ọ̀hún eléyìí ò ń ṣe kékeré ó ga jù ó lágbára bí àyíkú ṣe máa pè mí ní ẹlẹ́kẹrin ó kàn ní pè mí láàárọ̀ ni ó kàn ní àṣàbẹ́ jọ́jọ́jọ́jọ́jọ́ má lọ interview bọ́ yẹn mọ́ o ò ní ìdí irú bọ́ yẹn lórí channel ẹ̀ jọ́jọ́jọ́jọ́ ò ní ìdí ẹ̀ mo ní bọ́ ìwò yẹn sà ó ní bọ́ ìṣẹ́gun yẹn má interview ẹ̀ mọ́ o má bàa sọ̀rọ̀ mọ́ kò lè quote bible náà. ṣé ọdún tó gbà lọ́wọ́ prophet eh, ṣẹ́gun ṣé ọdún yẹn pọ̀ tó bẹ́ẹ̀ ni. the same age náà ni wọn sixty three sixty three bóyá oṣù díẹ̀ ló gbà lọ́wọ́ wọn. ẹ bọ́ì bọ́ì bọ́ì yẹn ló ń. inú bó ṣe máa ń pè wọ́n ni a ní bọ́ì ṣẹ́gun yẹn ò ní ìdá tí bá sọ̀rọ̀ kò lè quote bible náà kò ń ṣe wòlíì wòlíì lèmi à ah, máa fún ẹ ní date máa fún ẹ ní time máa fún ẹ ní everything o ò ní ìdí ẹ̀jọ̀ máa kó bá channel ẹ jẹ́ jọjọjọjọjọjọjọ o ò ní ìdáwọ́ gbẹ́gbẹ́gbẹ́ ẹ lórí channel ẹ àwọn èèyàn gidi wà tí máa introduce ẹ sí láàbọ̀ tó máa bá sọ̀rọ̀ jọ máa bá sọ̀rọ̀ don't go to him mo ní yẹsà hmm. ó tún yá ó tún pè mí ní hmm. ẹlẹ́kejì níjọ́ yẹn wọ́n ní má lọ bá mọ́ o jọ́ jọ́ don't go to him you don't need him má yẹ kó ba channel ẹ jẹ́ channel yẹn ti lọ gan àwọn èèyàn ń wẹ̀ all over the world jọ́ má yẹ kíra àwọn èèyàn bẹ́ẹ̀ o ní ìdá òyìnbó àwọn èèyàn bẹ́ẹ̀ lórí channel ẹ jọ́ so ìgbà tó ti pè ẹlẹ́kejì ẹ̀ mo ní mo ti gbẹ́ sà èmi wá pé professor Adébáyọ̀ ìyẹn ò mọ nǹkan tó ń gbọ́ mo ní sà ẹjọ́ tí bá ti ń bá yín sọ̀rọ̀ ẹ máa kó ìgbà ìbù ìyẹn ní yẹ sà mo ní ma. <laughs> irin ẹsẹ̀ ìpàkọ́ iye ọmọ tó ń lọ o torí mi ò fẹ́ kí àwọn méjì forí gbà because ìyẹn náà máa ń gbàdúrà fún gbà yẹn náà yẹn ti wá sí church yẹn now nǹkan kan wá ṣẹlẹ̀ ó wá tún pè mí lẹ́kẹta ó pè mí lẹ́kẹrin mi ò dáhùn mo wá ní mo ti gbọ́ sà torí mo ti lẹ́yìn kíní kan pé àwọn narcissist ìyàn kí n bá wọn argue tó bá ti sọ nǹkan kan tẹ bá ti wo rise and fall of ìdí àmì ẹni pé gbogbo àwọn tó bá ìdí argue ló pa àwọn tó ń sọ pé yes sir yes sir àwọn lọ outlive after eight years ó fi rán Uganda. ọ̀rọ̀ yìí lágbára o so ọlọ́dà ẹ̀jẹ̀ rẹ̀ ṣètò owó rẹ́sà fọlọ́ fìdí àmì. now bí mo ṣe sọ ìtàgbé àdébáyọ̀ ní èké ní studio yẹn mo tún gbé wọn wá mo ti ìtàgbé wọn wọn wá sọ ibẹ̀ lọ́tún wá sunkún second time gbọ́n wá ìlọ́ sunkún pé àwọn ọ̀ṣọ́ náà kàn change wa àwọn ọmọ kan tó ń lọ èmi kàn ṣe interview wọn rẹ̀ mí ẹ ní because ẹ̀mí mi sọ fún mi pé kí n máa interview ẹ̀ kí n máa gbọ́ nǹkan tí ọ̀rẹ́ so ìgbà tí Marcus wá rí i pé mo ti interview ó kàn travel wá láti lóyìnbó ni bí ìgbésẹ̀ dé báyìí ó ní àṣàbẹ́ tó bá di monday kó wá màá fún ẹ ní one hour tó bá di tuesday kó tún wà màá tún lòdì ẹ one hour ní wednesday after ẹsẹ àánú àṣẹ town hall meeting màá tún fún ẹ ní one hour eh, thirty ah. minutes then thursday kó tún wà màá tún fún ẹ ní another one hour ah. then friday màá fún ẹ ní another one then sunday ẹ wá máa lòdì ẹ wá máa lòdì ẹ wá máa lòdì ẹ hmm. mo ṣáà mo ti gbọ́ sá gbogbo ọ̀sẹ̀ táwa lọ yẹn gbogbo week yẹn òfo táwa ti resume báyìí ó dalẹ́ ká tó kúrò no interview tuesday mo á sọ fún àwọn boys mo ní máa yín try láti gáàgbà ká má ba interview dára ọgbẹ́ ìgbẹ́ kò lè mú journalist mọ́lẹ̀ journalist dàgbà tẹ́gùn náà ni tí ń bá kúrò lọ́dọ̀ ẹ̀ ní àtúnṣe agreement àtúnṣe ah, agreement tí bá kúrò lọ́dọ̀ ẹ̀ rọ̀lẹ́ tí mo lọ interview máa yẹn lálẹ́ kí ló fẹ́ ṣe sí so èmi ṣà ń tiraka tiraka tiraka now ìjà ti ń lọ láti twenty twenty one ẹ̀bọ̀ mo mú mọ́ra bó ṣe dé ẹ̀ bet kò tí wàá lé ó wá di november brother adébáyọ̀ ti wá ní ká máa bọ̀ lé wọn wọ́n ti gain confidence wọ́n gba ilé síbì kan níbì kan tí yẹ pé wọ́n ní ká máa interview àwọn so wọ́n á lọ november twelve twenty twenty one ló jẹ́ saudi. ọ̀rọ̀ yìí lágbára o lọ́wọ́ ń sọ̀rọ̀ torí inú ti bí wọ́n sí pé mi ò gbowó lọ́wọ́ àwọn ọlọ́wọ́n béèrè lọ́wọ́ lọ́wọ́ pé journalist ò léèrè tí ò kì í gbowó bọ́lọ́ ṣàṣọ wọn kan fáwọn pa mi so wọ́n á lọ lé wọn ní saudi afẹ́ interview wọn bàbá tó káyọ̀ lọ́wọ́ ní kí n jọ kí n ṣe help fún àwọn yẹn ní pẹ́ẹ́dá débáyọ̀ pé ìjọ ẹ ṣe help fún mi mo ní help ní ẹ̀sà wọ́n ní kí n jọ kí n má sọ bí nù ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ fún mi láàkáǹtì mi ah mo ní dáàbì mo dáàbì rẹ̀ nínú ah ẹjọ́ ẹjọ́ wọ́n ti bomi rin mí àwọn yóò ti pè mí wọ́n ti ta mí lọ́rẹ̀ gan-an wọ́n ti ta mí lọ́rẹ̀ Mr. Gbénga má ṣe bẹ́ẹ̀ mo ní sà mo ní tábìlì ẹni mi ò lè ṣe wọ́n ní ooo ah lọ́ba bínú lọ́ba dìde lọ́ba wọnú yàrá wọn wọ́n ṣàgbé fifty thousand wọ́n fẹ́ pin fún àwọn ọmọọṣẹ́ mi mẹ́ta mo ní sà ẹ̀ nídẹ̀ẹ́ wọ́n ti gba ilẹ̀ ṣẹ́ o báyìí lẹ́yìn wáyé ẹ̀yin lẹ bomi rin ògo mi èmi náà yẹ kí n ẹ má ṣe ẹ má dì í náà fún mi ẹ jọ̀ọ́ ẹ̀yin lẹ bomirin mí ẹ jẹ́ kí èmi náà máa bomirin yín wọn wá pín owó yẹn fún àwọn ọmọdé wọn wá jókòó wọn ni mo fún yín lówó ẹlẹ́fẹ̀ẹ́ mo ti ń kẹ́ fún mi láàkáàtì máa fowó sí fún yín ẹ̀ fún yín bí a ti bá fún yín mọ́tò bí ẹ tó máa kàn yín náà wọ́n kọ̀ sọ ìjọ ìbá ṣe àwọn wọlé àrí fún ọ̀pọ̀ pàtì máa yẹn fẹ́ṣẹ̀ láti ra yàtí gba nọ́mbà tí wọ́n pàkẹ́ sí kálí wọn gbogbo àwọn fọ́ọ̀ká ọ̀rọ̀ sátán fún bàbá a bá ṣe tàbí january twenty twenty two wa dé àwa ń kò tẹ̀ give prophecy ọdún gbogbo gba ẹni tìbẹ̀rẹ̀ tó ti ń bínú o bẹ̀ tó ń fi ọgbọ́n bá wa lò ó ti ń plan bọ́ wọn gba travel àwa sì ń ṣe tiwa òun náà ń ṣe tiṣẹ́ lábẹ́lẹ̀ so january yẹn àwọn adébáyọ̀ adébáyọ̀ bá sọ̀rọ̀ orí òkè sórí òkè orí òkè sórí òkè ah kí ló ń ṣe báyìí ó wá jọ ní twenty fifth of january tuesday níjọ́ yẹn jẹ́ ọlọ́run ṣàbà mú wọn mọ́lẹ̀ làwa délé wọn làwa tuntun kámẹ́rà kábẹ̀rẹ̀ interview lọ́kọ̀ jáde nu yàrá ni wọ́n ní ẹ̀yìn tí máa fún yín lówó ẹlẹ́ẹ̀fẹ́ bó sì kẹ fún yín bàkàtà ẹlẹ́fẹ̀ẹ́ kọ́kọ́rọ́ mọ́tò yín rèé o tó bá wùrì ìkẹ́tù kọ yẹn náà ó yẹ kó wá lọ gbé mọ́tò yẹn wá lọ gbé mọ́tò ah, yẹn bá wọ mi ìgbà tí a máa désàlẹ̀ ló bá di Ford Taurus hmm, tí wọ́n park sí iwájú ilé wọn ní November twelve Saturday twenty twenty one tí wọ́n ti gba nọ́mbà sí wọn ò lo mọ́tò yẹn ju ẹ̀mẹ́rin lọ lọ́ba ni mọ́tò yẹn rè mo á sọ mo ní dáàdì mo ní Taurus ní star mi báwo lè ṣe mọ tẹlifíwọ́n fọ́tà lọ wọ́n ní ah, mi ò mọ ẹ̀rí mọ́ ló sọ pé ilé ìdí kò gbé fún ah mo ní dáàdì mo ní a máa rékọ́dì lè wọ́n ní náà kò rí kò rí mo ní rọ́ o mo lọ́ máa rékọ́dì ẹ̀ mo ló nídìí mo ní nínú adẹ́tẹ̀ mẹ́wàá tí Jésù wò sàn ẹ̀yin nìkan ló padà wá dúpẹ́ bá ní ká lọ sókè padà mo ní káwọn kára ẹ̀tọ́ kámẹ́rà mo ní dáàdì ẹ̀jọ̀ mo bá dọ̀bálẹ̀ pé kọ́ jọ̀ kọ́ fún mi ní kí yẹn padà ká padà lọ sí di mọ́tò wọn ní omi ta gbẹngà mo ní sà ó ní nǹkan mo fẹ́ fi fààyàn sà. gẹ́gẹ́ bí èmi náà ṣe ń disturb oúnjẹ ta àbí. yes sir. pé nǹkan tẹ́ ẹ fún mi ní kọ̀rọ̀ yìí ẹ dúpẹ́ ní bàbá ẹ fún mi ní kọ̀rọ̀ yìí yẹsà tẹ́ ẹ bínú lójú àwọn èèyàn lójú àwọn èèyàn ọkọ̀ ẹ tẹ̀lé wá àwọn ìṣòro. torí mi ò fẹ́ kó dàbẹ́ ni pé àbí ìsìnkú ti lọ tọrọ nǹkan bẹ̀ ni. ṣẹ́ríbẹ́ bá wọn jà nínú ọ́fíìsì bọ́n ṣe rí nìyẹn ṣẹ́rí ṣẹ́rí bàbá tẹ̀ ń wò yẹn mi ò mọ̀ bí àjọ̀nú ni o ó dé lẹ́bù kan ibi fúnra mi pè ní àpà lójú ẹ̀ torí wọ́n gbé mọ́tò kan fún yàn kan mo ní ah, àpà mi ò mọ̀ bí àwọn wọn ṣe ń bá wọn dín in lé mu ṣọ́ọ̀bù yàrá wọn máa bá wọn jà àkọ́ńtì àkọ́ńtọ́ra wa ni wọ́n ti gbé mọ́tò ìyàwó wọn rí tán dáṣì ìránṣẹ́ ọlọ́run kan bàbá kẹjù ẹ lọ find out bàbá yẹn nísinsìnyí kò sí nǹkan tí máyọ̀ lè fi tọrẹ ibi tí adébáyọ̀ tó wá burú dé á tún wá fi nǹkan tọrẹ ara wa máa ní òun ẹ rí i pé ara ní o nǹkan tó ní ń sìn bí olówó ń sìn á fi tọrẹ tán òun fúnra rẹ̀ àwádà á máa ah, ẹ rí mi ò rí rìnyàn tó jẹ́ dangerous giver bẹ́ẹ̀ rí láyé mi lọ́ba wọ́ mi o wọ́n ti pe driver wọn wọ́n kò wí wá wọ́n ṣe gbogbo ẹ̀ gbàtà ṣe dàrú ìtàn àwọn fúnra wọn dà rẹ̀ tí mo ṣe gbé mọ́tò gbàtà máa fi délé nírọ̀lẹ́ mo drive mọ́tò ẹ̀dínlẹ́ iṣẹ́ ìmọ̀ pé ìyàwó mi ti fún mi mọ́tò ó yà ìyàwó lẹ́nu as usual before ẹ má kàn sí pè mí nìyẹn gbẹ̀ngà ẹ̀ báwo ni interview yẹn ṣó ti gbé sí ṣó ti gbé sí àmúnà tí ń ṣẹ́ lórí ẹ̀sà bóyá mo ti gbé ti sámọ̀ sí ọ̀nà ẹ̀ tètè gbé sí nà ó ń gbé sí nà ó wọ́n lè tètè tún máa wò yẹn lọ wọ́n lè máa pín lọ ní London pín lọ káàkiri mo ní yẹsà mo ní dáàdì kí nìkan má ṣẹlẹ̀ lénìí wọ́n ní kí ni mo ní ẹ̀ mọ́ fẹ́ ṣẹ́kan Adébáyọ̀ kò dẹ̀ fẹ́ gbórúkọ Adébáyọ̀ ẹ̀ ó ní ẹ kí ló ṣẹlẹ̀ mo wà lọ interview wọn ni. wọ́n máa gbé mọ́tò fún mi ó ní ẹ̀ẹ́n mọ́tò mo ní irú mọ́tò mo ní wọ́n gbé four thousand mo ní ẹ̀ẹ́n o aṣọ ó dà àjọ ń fara gòkè náà ni àjọ ń fara gòkè ni bí ohun ẹ̀ ṣe ń lọlẹ̀ ni bó ṣe ń lọlẹ̀ ni ṣe láti twenty fifth of January yẹn Tuesday mo dùn wọn kàn já pípé Odi di líle so wọ́n wá tètè fi book launch wọn sí seven of February eléyìí ò ṣe kékeré ó ga jù ó lágbára so ìgbà tó wá fi sí wọ́n ṣàǹkanra gbogbo ọ̀sẹ̀ yẹn wọ́n kanra wọ February ó wá kú ọ̀la tá ma ṣe book má lọ bá wọn church mo ní torí èmi ni máa ń gbé àwọn èmi náà máa ń gbé àwọn nǹkan kan bíi ṣe banner kì í ṣe gbogbo ní bá ní dádì ṣe because ìwé yẹn ò wá wọ́n ṣe ń print ẹ̀ ní Ìbàdàn lọ́kàn of wo wo wo wá wá wá bó ṣe mí mi ò gbàgbó mi ò mọ̀ mọ́ ń gbé ní mo ti fàdá náà yàn rí mo fàdá Ah. tó mọ mọ́tò kan ti fún mi ní ìlú òyìnbó mi ò fẹ́ mi ò fẹ́. òun nìyẹn ẹ̀yin èèyàn kí lè ròyìn ẹ drop comment remember to like share and follow us thanks for watching.